alhamdulillah pẹ̀lú bá ti ṣe ìyànlọ́ ọlọ́run eléyìí tí yóò kàn nínú ètò òun ni gbígba ìbéèrè tí àwọn afá wa ni wọ́n ti máa fún wa ní ìdáhùn lórí rẹ̀ lẹ́nu ìwọ̀nba àpò díẹ̀ tí yóò kù tí wọ́n tó pẹ̀lú wa láǹfẹ̀ àpò yìí gbogbo ẹni tí ó bá ní ìbéèrè lọ́yà kí á náwó. one two three látọ̀dọ̀ àwọn obìnrin àwọn tí a bá ní ìbéèrè kan sí kejì ẹ jẹ́ kí a fi ìbéèrè wa káfí ṣọwọ́ sí wa níbí báyìí. lábẹ́ ilé kánà àwọn ayáwa wọ́n dìde nísìn láti gba ìdájí sọlọ́run bá lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa ní tí ọlọ́run bá jogún fún wa kí a bá wa fi dájú ọlọ́run kí ó san ẹni kọ̀ọ̀kan wa ní ẹ̀sán olóore ìgbàgbá ìlànà ìlànà tó ìbéèrè Okay. Aywa. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه وتبع هداه إلى يوم القيامة وبعد. ìbéèrè tí oníbéèrè béèrè ìbéèrè yẹn pa mí lẹ́nu díẹ̀ àmọ́ torí pápá ń fà wá tí wọ́n rí àǹkà síra wọn irú ọ̀rọ̀ báyìí wọ́n ti ìgbé wá ní ṣékùn al-allama muqbil ibn hadi al-wadi'i alayhi rahmatullah alamata bawa kẹwọn irú béèrè yìí gẹ́lẹ́ ọdún wọn náà ẹni pé àwọn ọlọ́mọ tí ó báyìí bàbá fẹ́ fẹ́yàwó gbà ní àbíkiri lọ́pọ̀lọpọ̀ ọba àmọ́ ń fẹ́ ká fẹ́ ọlọ́mọ tí ó wí ti wá tó náà lọlé pé ó sì gbẹ́sì yìí so ọ̀rọ̀ wa máa ń tẹ̀lé ní ọ̀rọ̀ ìmọ̀ ṣe pé lọ́jíkù lọ́dọ̀ ti wá táàrọ̀ pé àbíyánọ̀rọ̀ tẹ́kù láti wà mẹ́ tẹ́kù láti wà wá ní mọ́kìkù kan àwọn náà wá ní mọ́kìtì ti wá náà sọ mọ́kìtì méjì ti wá tà àárọ́dọ̀ ti borí gbára wọn ṣé àwọn àgbọ̀míyàwó pé àrùn ìjà ló kọ wà mọ́nà alẹ́lẹ́ta ṣe pé gbọ́ ẹ̀rí tó bá lè wò ní lọ́wọ́ ọkọ rẹ̀ ló gbọ́dọ̀ ọ̀nà ọ̀rọ̀ rẹ̀ gbọ́dọ̀ lékè ẹgbọ́ ní pàdé lẹ́yìn àmọ́ ṣé pé gbọ́dọ̀ lọ́wọ́ àlẹ́ ìwà ẹ̀rí àlẹ́ ìwà ẹ̀rí àlẹ́ ìwà ẹ̀rí wọ́n á yẹ díẹ̀ púpọ̀ ọ̀rọ̀ ìmọ̀ ní wọn ọ̀rọ̀ ẹ̀sìn sí ní ohun tó bá débi ọ̀rọ̀ ẹ̀sìn ìjọ ìyàwó bá mọ̀ tíra tó bá kà ẹ̀rí tó bá ní lọ́wọ́ tó bá ti pò náà ló kọ̀rù bí ń ti rẹ̀ ojú olórí tó mọ̀ tọ̀ ọkọ náà tó náà bá rò pé náà kátírà bó náà gbọ́wà sí ẹ̀rí tó náà ní lọ́wọ́ rẹ̀ kọ́kọ́ náà di ẹ̀mú àmọ́ bí ọ̀rọ̀ wá wà ní pé bọ́rọ̀ yẹn bá wá jọ́rọ̀ tó kan ní ilé ń kọ́ tẹ̀wé ọ̀rọ̀ máa ń kan inú ilé ń gbà a decision yẹn wọ́n ní láti take decision lórí kankan ìyàwó bá ní mọ́ kìí tó ní pé kò ọkọ ní pé níbẹ̀ wà rẹ̀ inú ilé pọ̀tí ìbá ti sọ̀rọ̀ tó kánú ilé kò kán gíní jama kò kánú ilé pé sọ̀rọ̀ tó kọ́kọ́ òpé tí mo fẹ́rẹ̀ ọkọ̀ gbà pé súrábùrù bá ti hà dandankan ni kéyìn ó kà á nígbà tí mọ́mú wa kí ó sókè wa gbà pé ìmọ̀mú kí ó sókè o ọ̀rọ̀ àdìjálù kọ̀wà mọ́nà sọ ọ̀rọ̀ ẹ̀rí jọ́ fi kọ̀ǹfíìsì ìyàwó rẹ̀ ni bọ́ọ̀ bá ti lẹ́rìí ìyàwó rẹ̀ ó di tiẹ̀ mú ìwọ́n ló sì di ọ̀rọ̀ ìmọ̀nù mo rò fún ọ̀rọ̀ náà nílẹ̀ ráì àwọn ọ̀sán ìfọ̀ àgbọ̀ yìí pápá. abẹ́rọ̀ yẹn tí ọkọ bá gbé nǹkan tí ó jẹ mọ́ ìsìlámù wọlé tí àwa ni no inú kọ́ bá ìfòsọ́ rẹ̀ sí. tó náà sì lè kó tako ẹ̀sìn láàtọ̀ àtàlùmọ̀ kìí fi máa ṣùgbọ́n ṣe máa wà a gbọ́dọ̀ tẹ̀lé ẹ̀dá kankan níbi tí ó mọ̀ mú wa ṣe rẹ̀ bọ́kọ́ bá rọ sí wálé kíyàwó mọ bí ó ti ṣe kọ́ sí mọ́jòkó nínú ìrùlé àwọn àmọ́ kó má bìjà bẹ̀rẹ̀ ibi tó pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n sáà ṣe má bìjà bẹ̀rẹ̀ pé àájá àbúrámà orí burúkú olè wá gbé wọnú léyìí à ṣètánì ti bẹ́ẹ̀ gbà wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú wà kí n ṣàlàyé fún yóò yé àmọ́ alákòókí ọkọ̀ náà tó ń dáàbò tẹ̀ tó bèèrè ń gbọ́ sí wa létẹ̀ fún ẹ pé òun alákòóso àmì wa sọ àmọ́ tọkọ bá ń gbà wọn kí nìkan wọlé tí ò bẹ́sẹ̀ mu tẹ́lì rẹ̀ clear àwọn ọ̀rọ̀ mi ń bẹ ìṣèhádùn ni o kì í ṣe pé àwọn clear cut evidence ń bẹ lórí ẹ̀ ọ̀rọ̀ kókè àwọn abẹ́ àwọn afá pẹ́ lórí àbí mọ̀sáìlù tó ṣe pé ó fàyè lẹ̀ fún ṣèhádùn tọkọ bá ní báyìí ló yé ṣíra ọ̀gbọ̀dọ̀ máa ń kọlé mọ́ torí ẹ̀ àbí àwọn àfá ní kìláàfù lórí èèyàn kan lórí àṣà lórí àbíòyì pé ah, ọkọ bá gbà pé ní mò tẹ́lẹ̀ àbí àwọn olóògbà pé mò tẹ́lẹ̀ ọkọ wa ní ah, àpọ̀lú tó mi rí ike bí má dáadáa ara ẹ̀ rúkọ wá lọ́kọ̀ rẹ̀ gan ẹ̀yìn kan àbú ẹ̀yìn kan dìbò ní ọjà ara rẹ̀ nínú ẹ̀rọ àwọn yóò oníkọ́bìrì àfún àìsíkè ọlọ́mọ́sàkùn àlọ́bọ̀ yìí. عليه السلام Bóyá àtàkùn wà nínú àtàrí máa ṣe fún láti sọ bí ìfẹ́nu. Ìfẹ́nu ǹjẹ́ kí la lè máa ṣe ọlọ́mọkú ọ̀rọ̀. Nínú ṣẹ́tìlì Mùsùlùmí wa, àwọn àdúrà pọ̀ ń bẹ púpọ̀ lórí tí yóò máa ṣe lórí pé kí ìfẹ́nu máa ṣe kí ni, ó bò ní wa. na-akpali ụe a e i ụ were a aaemere nle a nụwụkụe nibe ya ọkụrmụwụ tí àfàtọ́lọ́ ọba sọ̀rọ̀ rẹ̀ nínú àǹtọ̀ hàn tó padà wá sórí tó látara títẹ̀lé ìfẹ́ ẹnu. tó ẹ wá ń jẹ́ pé wọ́n ń bẹ̀ pé gbogbo ìgbà tí ó bá ti nínú ọ̀nà tí ṣe ìtọ́ máa ń gbà bí mú àbá òun níbi tó bá ti ń di ẹ̀ṣẹ̀. tó pápá ìdíyàn sí ẹ̀ṣẹ̀ tó bá ti gbé àkáǹtì ẹ̀ṣẹ̀ ìtọ́jú kékeré. tó ìbéèrè wa ni pé ah, àwa lè rí kéèyàn jẹ́ àbá tí wà ní ọ̀nà kan tí kejì tí ó mọ̀ láti ṣe ọ̀rọ̀ àbúlọ àwọn ìṣẹ̀ kan pàtó yìí ń jẹ́ dé tó bí ìbéèrè yẹn pé oníbìlẹ̀ ní kí la ti fẹ́ pé kéèsì ìdílé mẹ́ta sáàní ìfẹ́nu ni wọ́n tẹ̀lé ní àbáyìmọ̀ kan. ọlọ́pàá àtàlùwà kó sì fún wa ní àgbọ́yọ̀rọ̀ rẹ̀ kó jẹ́ kọ́rọ̀ náà kó jẹ́ kó yóò fún kálukú wọn. ẹ̀tẹ̀ aló máa ń yára ó máa ń yára síni lọ́nà ó sì máa ń yára jáyàn kúrò níbi ojú ọ̀nà tó lọ ó lọ̀rọ̀ tí bàlá àmú náà mú wá fáwọn èèyàn rẹ̀ ìjọ náà ǹjẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ wá ni ìran méjì ní ẹ̀ṣẹ̀ a ní àwọn kàbá èrò dùnú àti ní àwọn sọ̀rọ̀ ìhùhà àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ gbòógì ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ ńlá a sì láwọn ẹ̀ṣẹ̀ tó ṣe pé ẹ̀ṣẹ̀ kéékèèké ọ̀rọ̀ tó yíjà ọ̀rọ̀ aláwọn ẹ̀ṣẹ̀ tó ṣe pé ẹ̀ṣẹ̀ ńlá a sì láwọn ẹ̀ṣẹ̀ tó ṣe pé ẹ̀ṣẹ̀ kéde ẹ̀ṣẹ̀ kéékèèké àwọn ẹ̀ṣẹ̀ tó ń bẹ tó ṣe pé èèyàn gbọdọ̀ sáré gbogbo ọ̀nà láti ṣe kí ni ọ̀nà ìlànà ìṣọ́ra fún un. gbogbo ọ̀nà ìyẹn ní àwọn kàbá èrò ìdùnnú à ń ṣe ìdùnnà à ń parọ́ à ń ta tẹ́tẹ́ à ń jáde à ń gbogbo àwọn ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ rárá tó lè kó ìbúkú báyọ̀ tí èèyàn sọ̀rọ̀ fún. bí a bá ti wá sọ́ra fún gbogbo owó eléyìí àwọn kan wá ń bẹ pé yóò lè mórí bọ́ olúwa lọ́sìn ẹgbẹ́ náà kọ́ à olùwàgbọ̀n ìdàdí iná ìṣẹ̀lẹ̀ bó na kàbá ìrọ̀lẹ́ ìfìnìwọ̀n fọwọ́ àṣẹṣà ìlẹ̀lẹ́mọ̀ tọ́rọ àwọn eléré wọn tọ́lá ilé orin wọn náà tó ṣe pé wọ́n máa ń jìnà sí àwọn kàbá èrò èsì àwọn ẹ̀jẹ̀ ńláńláńlá wàlùfàwà ẹ̀ wọ́n sì máa ń jìnà sí ìbàjẹ́ ìlàmáàlá ìlàlámà alábíkí ni aláàbíkẹ́ ni àyàfi sọ́rí alámà àwọn ẹ̀ṣẹ̀ tí ó yóò lè lọ́ńdọ́bẹ̀ àwọn kéékèèké ẹ̀rọ ẹ̀ṣẹ̀ ó náà pé ẹ̀jẹ̀ kí ó kéèké kò sí wọ́n ìjẹ́ni ọlọ́run tó ọ̀lẹ́dẹ́gẹ́ ọ̀rẹ́ fún ilẹ̀ kò sí wọ́n ìjẹ́ni ọlọ́run tó ó wọlé fún ilẹ̀ ṣé irú àwọn ìyẹn kò díjẹni ọlọ́run bí ìyọkù àmẹ́yẹ máa takú síbẹ̀ náà èyí ṣe kí ni kì í takú síbẹ̀ náà ẹni látọ̀ fún ìrọ̀tà máa àlìsímáà wálé akẹ́bí ìrọ̀tà máa níjọ́ tí èèyàn bá ń ẹsẹ̀ kan tó bá ní ẹsẹ̀ kékeré ni tó bá ti ń dúnímọ̀ dúnímọ̀ yóò kú òkékeré tí wà dìkiri dàmá yóò di ńlá yóò dìkiri àbí yóò di ńlá bákan náà ẹsẹ̀ ńlá rèé ní ẹ̀bá ti tutù bá kó mẹ́ òun náà domi ìdí nìyẹn àwọn ẹsẹ̀ kéékèèké ó yàtọ̀ sí ẹsẹ̀ ńlá àmọ́ gbogbo ẹ̀ka bá ti tó ní àfa nínú tó gbọdọ̀ máa ṣe tó gbọdọ̀ máa bẹ̀rẹ̀ fẹ́ṣọ̀ wọ́n ní áá nínú tó yẹ kó gbọ́dọ̀ máa dójú tí èèyàn òní kíkan rí ọpọ́ ní ohun bàbá yìí a tún wọ́n ń bọ́ níbi àwọn ètò ńlá ó yẹ kí mo gbà rẹ tó lè mọ ti kírun ó yẹ kó lè máa pọ̀ fún ọ ákùnrin dára náà ti wà látẹ̀ pọ̀pọ̀ fún ọ̀nà bíi kan tó wà máa bá wa níbi irú àwọn ẹ̀sìn ọ̀rọ̀ yìí fún ìdí wa. ẹ wá ní kàfá àtàwọn béèrè béèrè lórí ọ̀rọ̀ rẹ̀ ó dàbí pé láàbí mùlùfá ìlànà ló fẹ́ rí yòó lábúrò tá a ti sọ láyé lórí ẹni àwọn ìyẹn náà tó yẹ ká tó wá padà síbẹ̀ mọ́ ẹ̀rù ẹ̀ta padà sí gbogbo àwọn tá a ti sọ sẹ́yìn torí kò sí kankan ní gbogbo ọ̀tá kó bẹ̀rẹ̀ àti ní kò bẹ̀rẹ̀ no intimidation torí pé èèyàn ní máa tapọ̀ àwọn sàhábì àdánwò Muhammad sallallahu alaihi wasallam wọ́n máa kùn wọ́n ló kọ tí ó bá wúrú ẹni bẹ́ẹ̀ sára lẹ́ni ìlú wa lọ frílì àti sọ pé kò sáyé fún àwọn gbogbo tàwọn tàwọn ilé ẹgbẹ́ nílẹ̀ yorùbá yìí àwọn adúgbọ́lọ́lọ́ adúgbọ́lọ́dọ̀ ọlọ́run ìdí tàbí adúgbọ́lọ́dọ̀ ọlọ́run ni pé atáwọn èèyàn pọ̀ tọ́jú ní interest lórí àwọn sàhábì ànábì àtẹ́yìn mọ̀ fáwọn sàhábì ànábì láwọn gbogbo tó wà wọn tẹ̀lé ìgbìmọ̀ kọ nìkan ní pé èyí tọ́ ọlọ́mọ ogun bọ́ọ̀lọ́mọ ogun wẹ̀yìn rọrùn a ọláyàwó rí ọlọ́mọ ó ṣe kí ni ọlọ́mọ àwọn àṣẹlẹ̀ ló tẹ̀lẹ̀ lẹ́nu àkẹ́yà ó sì torí pé à ibi sàbẹ̀ lẹ́ni ló rẹ̀ jà ó sì dé pléènì láti ìjà àbújá lọ́yà kan náà lọ́yà tó wà àìrúbàdàn láì bá wọn nẹ́ra bá ló bá táwọn táwọn iná sọ́rọ̀ lè kọmpiríẹ́ndì kan nù wọn ni ọ̀rẹ́ ẹ̀ ẹ̀yẹ́gbọ̀n olóòmọ iwó tó ti sọ fún wọn aláwọ̀ ènìyàn náà ẹgbẹ́ tó tán fọ́nì ẹni nìdè ní àwọn ìdẹ́rùn mọ̀ ọ̀rọ̀ ọgbẹ́ ilé ìlẹ́ tó wá láti àwùjọ lẹ́yìn tó láti pàdé wọn tí má pàdé ẹni náà lọ́nà ayẹyẹ yóò retí ọlágbọ́n lánàá orídùn ní kó ń jàdá áwú àyà àṣòkò rọ̀ ìkọ́nà ọlọ́yà ni wọ́n sọ̀rọ̀ kan tó gbà mí o ìlú alákọ̀ọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ní ohun ó ní à ní ìtọ́rọ̀ yìí lágbára dé kódà tó ń bá lè gba wọn lẹ́ra báyìí tí wàá tó ń gba ó dáadáa náà kẹrìmọ̀ fáwọn tàbí àjọbí kò sẹ́ni tó mọ̀rọ̀ wọn kékeré so láti ní bí yẹn bá dẹ̀ fún wa ń bèèrè nípa lágbájá kan tàbátì nìkan bí wàá tẹ́lẹ̀ ní ti ń fa àwọn fa ọ̀rọ̀ tẹ́ lásìkò fáìlà ẹni ní wá ó yà bí èyí ẹ gbogbo àwọn ọ̀rọ̀ tá a ti sọ sẹ́yìn èyí náà fi kéyìn òtò gẹ̀ àmọ́ ogun ta tó ń fa ìtajà àdìfẹ́ ìdájí fún wọn gbogbo àwọn àtàwájú tó wà ní mọ̀sálàmà kò sí kankan mẹ́ta padà lórí ọ̀rọ̀ àti ha ní padà tó mátá ìpìlẹ̀ torí àwọn a gọ́fà lọ́jọ́ rí táwọn mọ̀ tá a rí ẹ̀ ń ó eléyìí àwọn àti ọlọ́run náà a sì mọ̀ òkú ọlọ́run àá àbúrò ẹ̀rọ àwọn ẹni yìí wọ́n kú wọ́n wàhálà torí Islam

ìyẹn tó wá sọ lẹ́nìkan tó wá ń sọ pé àwọn kọ́ ló yẹ̀kẹ́ mú pẹ́nìkan ti sọ sáájú rẹ̀ náà tó ń sọ pé ìgbùjọ́ tí mo ráwí yóò kú ó kú ní kèbèrè ni tó òwúta balẹ̀ ayébé ẹ̀wùta bàbá sì yíká ìwé ó mọ̀ láwọn bú àwọn pàhábà ẹ̀dàkùn kí ló bú tó tó yẹ kèbèrè olùdíkà bí àìná nìkan ló kú ní ìfẹ́ kékeré kọ́ ní sọ́kùbà sọ àwọn táwọn a jọ ń fà àdúró yẹ tó gbogbo àwọn nǹkan bí ìdíkà bí wọ́n ti tó èyí wò ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọlọ́mọta kò wáyé ọlọ́wà náà. látọ̀rọ̀ àwọn obìnrin wọ́n ní níbo ni ìrò ọkùnrin ti bẹ̀rẹ̀ níbo ìrò parí sí. ìrò ọkùnrin báwo àná pẹ̀lú àwọn àkọọ́lẹ̀ tá a rí ó bẹ̀rẹ̀ láti ibi ìdodo yàn yín ó sì parí sí ibi kílẹ̀ ń pè yàn yín ẹ̀rọ fún ìrò ọkùnrin. tó bí gbogbo ara pátá ní òwò àwọn àlùfáà wa ń yapa ẹni lórí pé fèsì rẹ̀ báyìí báyìí o àti ọwọ́ rẹ̀ débi ọ̀rọ̀ ọwọ́ yìí pé ìhòòhò làwọn náà bí kì í ṣe àwọn àfáà ń yapa ẹni ń bẹ̀rù òròkóyé àmọ́ ẹ̀mú kò lórí pé gbogbo oníbàyìí ọ̀rọ̀ òyà ká máa wá àwọn obìnrin olóbìnrin èyí gbogbo àwọn àfáà wa ti dọ́gba nílẹ̀ ìwálẹ̀ yìí fún ẹni tó àtàlù wa àwọn ìyàwó wọn gan-an kó lẹ́nu bí ìgbà pinnu tó wọn fi ṣe báyìí òní bí àwọn òun múra sí ẹ̀kún múra bẹ́ẹ̀ tó ọlọ́run kó wáyé o ọlọ́run kó wáyé ọlọ́run wáyé. ìṣẹ́jú ẹ̀ tó múra lábẹ́ yóò bá last question. wọ́n ní tí ọmọ obìnrin àmì ọmọ wọn àdá ayáyé ọkùnrin àbóbìnrin tó wà bí ló ṣe fún tó bá tọ̀ sí mi lára ṣọ́nà ìrìnká. ọmọ tí ò bá sì máa jata lọmọ òpónlò tí ó sì máa jẹ ata tó wá jọ ọmọkùnrin wọn kò yíra ẹ̀ tóun bá tọ̀ sí wa lára káfọ̀mí wọ́ọ̀kẹ́ káfọ̀mí yánra ẹ̀ àmọ́ ká lọ́mọ obìnrin bá ní àárẹ̀kí ni àápọ̀ yóò ní àbí ìtànàmọ́ Muhammad sallallahu alaihi wasallam tó gbé wa sọ̀rọ̀ wá kókì mẹ́fà kò pé oṣù mẹ́fà bọ̀ ọ̀rọ̀ tó jẹ́ ọkùnrin àti jẹ́ obìnrin ọlọ́mọta fún wa ní àjọ yẹn. ọjọ́ ti lọ àṣìṣe lọ àmì ẹ̀rú bírú gbogbo ìjókòó àwọn ọ̀ṣọ́ níjọ́ mi ẹ̀rọ bínú kí ẹ bá mú ìjókòó ẹni sẹ́yà rẹ̀ oníṣẹ́pọ̀ tí lò wọ́n ní wàsálì làwọn wàsálì mọ̀ ara àbí kọ̀ọ̀ṣọ́ òrìṣà Muhammad وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته